àmì ò máa ẹjẹun bẹ̀ wọ́n gbóúnjẹ wá fún yín bẹ̀ ẹ bá lọ sí àràfá àti mìíná ṣe mọ̀ pé ẹ ti sanwó níbí sọ àwọn tẹ́ sanwó fún yẹn nínú owó yíyẹn oúnjẹ tẹ́ fẹ́ jẹ wà ń bẹ̀ wọ́n gbóúnjẹ wá fún yín ìjọba Saudi gan-an wọ́n kò ní lóúnjẹ àwọn tí wọ́n jẹ́ ọlọ́rọ̀ àwọn tí wọ́n ní àwọn òbẹ̀ wá ṣe sọ́dákọ̀ káwọn gba ládá látara yín wọ́n gbóúnjẹ wá oúnjẹ tó wà ní Mínà ní àrọ̀fá wọn ò bí bàbá ńlẹ̀ nìkan kó jẹ tán kódà àwọn àfáà tó ń pe àkíyèsí àwọn ìjọba sí pé ká má lọ lùgbà ọlọ́run nípa ìfóúnjẹ ṣòfò kó ń jẹyìn ní tẹ́ẹ̀fẹ́ mú ẹlòmíì mú rí ó di ti crate àbí kíná kò ṣe crate manson park park minerals park nǹkan lẹ́rìn dòdò ló máa gbé tí ó máa gbé lọ́kùnṣẹ́ tí ó mú wọn lọ máa mú ẹlòmíì lójú kòkòrò yóò àti mú ẹyọ kan nílé dùgbò lórí lọ́fẹ̀ẹ́ páàkì méjì ni ó fà lọ yóò lọ máa mú ní ó bá máa lọ yàgbẹ́ síta sọ̀kọ́ ajẹ́ pé tẹ́yìn ó jẹ ni wà láyé ọ̀rọ̀ tẹ́yìn fẹ́ jẹ kọ́ mọ́kà gan rẹ bá débẹ̀ mẹ́dínà ìjọba fúnra ara rẹ̀ ó ti gbé ọkọ̀ bí ọkọ̀ àwọn ẹlẹ́ja cold kidney àwọn èèyàn ó tò wọ́n máa fún yín lóúnjẹ ọ̀fẹ́ àwọn èèyàn látara tí wọ́n ẹ̀rọ àwọn ará mọ́kà àwọn ará mẹ́dínà mi bàbá àgbàlagbà kíní tí wọ́n máa yóò mọ̀ ti kí níbi kúlà kan báyìí kiri yóò mọ̀ ti lọ fún rẹ̀ ní haram yóò mọ̀ bẹ̀yìn pé ẹjọ́ ẹgbà ẹjọ́ ẹgbà ó fún rẹ̀ ní òmọ̀ ṣe mọ̀ rí bàbá kan ó ti darúgbó gan bàbá yẹn nínú òròrí yìí yóò ti náìtì ti darúgbó kùjọkùjọ olóǹtì ó fẹ́ gbà ládá òun ló wá ń fọwọ́ rẹ̀ fáwọn èèyàn tó bá jẹ́ bí nsìn ni bàbá ń ṣe àjídèwé àbí sàgbàdèwé ìdarí ẹ má gbọ́ oúnjẹ yẹn bàbá yẹn fi ń ṣèdarí ni nítorí pa wá láti ìlú ẹlẹ́bọ ìlú àwọn ẹlẹ́bọ ìròrí ibú àwọn ẹlẹ́bọ tiwa tí wọ́n ń ṣe ń bí kí wọ́n ń ṣèdarí gbogbo àwọn ọba john tí wọ́n ṣèdarí fún àtàwọn babaláwo john tí wọ́n lo àjídèwé àti zàgbàdèwé èwo labaláyé so ìtanra ẹni jẹ wọ́n dẹ̀ ti lọ di ẹlẹ́bọ nítorí ẹ̀ àwọn náà wàá dà láyé báyìí àwọn kan ń ṣe gbékúdè ikú wo ni wọ́n gbé dè tí wọ́n bá gbé kú dè ṣé kò yẹ ká bá wọn láyé oríṣiríṣi ni wọ́n máa ń sọ rádaràda so bó ṣe rí nìyẹn so ìròrí ibú táwọn agbé lọ mọ́ kàn ẹ̀lẹ́ ní ẹ́ oúnjẹ ó fẹ́ fi ṣèdarí ni o ẹ́ oúnjẹ ó fẹ́ fi darí sí kíyín ni o torí báwa àwọn babaláwo ẹgbẹ́ ẹ̀sìn ni ẹlẹ́bọ yẹn tí wọ́n á wò pé kò dùn mọ́ wọn ní bá ṣe ń pè wọ́n lẹ́lẹ́bọ̀ wọ́n á lọ yíra wọn só ní ṣẹ̀ǹṣe ẹgbẹ́ wọn ti ṣàlàyé pé kò sí ìṣẹ̀ǹṣe kọ́lẹ̀sì wọn yẹn kìí ṣe àdáyébá kìí ṣe ń tá a bá láyé nìyí kò sẹ́nì kankan tó ń ṣe ẹbọ nígbà t'Ọlọ́run dá wa torí pé àwọn nǹkan tá à ń sìn gangan àwọn kan ìdáyé hmm? èèyàn kan ló bí Ṣàngó ni èèyàn ló bí Ògún èèyàn ló bí Ọ̀rúnmìlà onílù apá kan náà àwọn onímọ̀ ìjìnlẹ̀ Yorùbá sọ pé ọmọ kí mo korúkọ ìlékìtì ń bì ọmọ Èkìtì ń bì ní ẹ̀lẹ̀gbáàrin fápọ̀ lèkìtì gidi fáyẹmí fáyọ̀sí fákìníkan fákìníkan so gbogbo àwọn òṣàtàfẹ́sìn yẹn lámọ̀ ilé wọn lámọ̀ bàbá wọn lámọ̀ ìyá wọn nítorí náà bóò ló ṣe wá jáde yìí bá sà báwo ló ṣe fẹ́ jẹ́ ìṣẹ̀ ìṣe ìṣẹ̀ ìwádìí ìṣẹ̀ nígbà tá ń tà ṣe nìyẹn irọ́ ni kìí ṣe ń tà ń ṣe. wọ́n ti lọ sí pé nígbà táwọn yẹn wà láyé ní kẹ́ máa sìn wọ́n ṣùgbọ́n pé àbáláyé ni rárá o torí àwọn kan tá à ń sìn yẹn àwọn kan ṣáájú wọn. ẹlẹ́ẹ̀kejì irú òkè ìkàrẹ́ òkè tí wọ́n pè ọdún kan tí wọ́n ń ṣe tí wọ́n pè ní ọdún olókè méjì yẹn níyọ̀ mẹ́ta yẹn òkè yẹn kan lẹ́lẹ́ ti wá ẹwà tẹ̀dó sílùú ìní ta ló ń talẹ̀ bá ń di òkè yẹn tó ń bọ́ àbígbà tẹ́ dé òkè yẹn pé máa bọ mí ò jáde kò lè sọ̀rọ̀ náà àbí omi àwọn tó lọ ń bọ omi yẹn ṣèlú ìgbà débẹ̀ lẹ́bọ omi yẹn sómi yẹn ló pè yìí ni so àìmọ̀ kan ló dà wọ́n láàmú so kò jẹ́ ń ṣàbáláì kìí ṣèṣẹ̀ ń ṣe kankan ohun gangan ni tuntun ẹ̀tọ́lọ̀ ń kọ́ dá òní Adam lọ́dọ̀ àwọn babaláwo gan tí wọ́n sọ èyí láti wọ́n ní ọlọ́run kọ́kọ́ dá àti dámúrin wọn ò mọ èṣù ọ̀dàrà gangan ọ̀dàrà táwọn babaláwo ń pe èṣù yẹn ọ̀dàrà yẹn wọ́n mọ̀ wípé ọ̀tá àwọn ni Elédùmarè yẹn olùgbà tó dá wọn yẹn ẹ́ òun ni wọ́n ń sìn òun ni wọ́n mọ̀ so báwo ni kábọ̀ ìṣúṣe wá fẹ́ jẹ́ ìṣẹ̀ǹsì báwo ni àwọn òòṣà yẹn ṣe fẹ́ jẹ́ ìṣẹ̀ǹsì nígbà tó yẹ pé èyí láti ìdámùrín tẹ̀lọ́lọ́ nǹkan dá tó fi sí ọfà ọgbà ìtẹ̀rọ yẹn ká ni wọ́n mọ̀ ń bẹ̀ ẹlẹ́dàá wọn ni wọ́n mọ̀ náà so Adamu ò lè sin èṣù láyé torí pé ó mọ̀ pé ṣàìtọ́ nǹkan ló kó bá wọn ọ̀dọ̀ ọlọ́run ló padà sí ọ̀dọ̀ ọlọ́run ló mọ̀ tó ẹbọ ò sí tẹ́lẹ̀ gẹ́bí kùránì ṣe sọ alukùránì ọlọ́run sọ bẹ́ẹ̀ wípé gbogbo ọmọ èèyàn ẹ̀sìn kan là ń ṣe tẹ́lẹ̀ yẹn ni mọ́lọ́run lọ́kan kó tó wá di pé àṣẹ ìtọ́n ṣe kí ni ó dàbí sí ayé àwọn èèyàn rí ọlọ́run sì mọ̀ ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ náà nítorí pé حق لقول مني لأملا أن جهنم من الجنة والناس أجمعين ọ̀rọ̀ ọlọ́run ti di àmúṣẹ àwọn kan wọ̀ náà àwọn kan wà nìṣẹ́nà ọlọ́run mọ́ sí wà lọ́mọ náà so ádọ̀ ọlọ́ọ̀tà alára náà àwọn àfẹ́sọ̀ lè ẹ̀kí àwọn láwọn kan ní àwọn ancestors yẹ kí ká máa bọ ìtàbíṣẹ́ Islam kí ni wọ́n pè ní ancestors àwọn baba ńlá wa kí làwọn baba ńlá wa yẹn kí ni wọ́n ń sìn kí làwọn baba ńlá wa ń sìn ìtumọ̀ ancestor nínú àwọn tó ń sin ancestor ní Fẹlá Aníkúlápó ọmọ òun ló fọ́ọ̀mù àníkúlápò ṣàpédè Yorùbá apó òun ni wọ́n kó kíni sí ọfà akọ̀ ni wọ́n máa ń ti ìdàbọ̀ ṣó tiye ìgbà tó fẹ́ lọ ṣeré nílùú èbó ẹgbẹ́fẹ́ lá Amẹ́ríkà ló ti kàwé mẹ́sìn ni wọ́n ní kó lọ ṣe iṣẹ́ ìṣègùn ni wọ́n ní kó lọ kọ́ ẹ̀rí pàwọn ẹ̀gbẹ́ olíkóyè àti bẹ́ẹ̀ kọ́ mẹ́sìn ni wọ́n ṣe bàbá wọn ọ̀gbọ̀nwé ní hánrán kòrògbó ti yé kútì tẹ́bádé yíwa ẹ̀ẹ́rì kútì ọ̀dún mẹ́ òun wá dán ó chéjì sí music ó wá lọ ṣe orin kíkọ music ló lọ ransom ni orúkọ wọn ẹ̀rì pé olíkóyè ransom kútì bẹ́ẹ̀ kọ́ ransom kútì fẹlẹ́ wá ní tóun bá lọ lú ebo tóun bá lọ ń ṣeré tí wọ́n ní fẹ́ lára ń sọm orin àkọ́kọ́ àwọn orin ẹ̀ jẹ́ǹkó kú òde wàkí àdáyìn àti aṣẹ́wó níbi ìwọ gbogbo ẹ̀ orúkọ tó kọ sí rẹ́kọ̀dù ẹgbà ní fẹ́ lára ń sọm kú ti. ìgbà tó wá fẹ́ lọ ṣeré wá ní tóun bá fojú ẹrú wo òun ní pọ̀n ah, wa nìyẹn ransom nígbà yẹn tí wọ́n kó èèyàn lẹ́rú lọ sí ìlú ọba nígbà yẹn àwọn tí wọ́n ra ẹrú yẹn orúkọ wọn ni wọ́n wá sọ ẹrú yẹn ṣé ẹni tó ni ẹrú yẹn nìyí o orúkọ ìbò yẹn lẹ́bi tí àwọn tí wọ́n nísàlẹ̀ Èkó àtàwọn bíi sàárò ìrẹ́lò àwọn orúkọ òyìnbó pọ̀ ń bẹ orúkọ àwọn olówó àwọn bàbá bàbá wọn tó jún mú lẹ́rú kí wọ́n dé làwọn náà ń jẹ yìí tó fẹ́ láwá wípé kò ní bá mú tó wá ní ọ̀dà òun yọ ransom òun àfi aníkúlápó sí fẹ́lá aníkúlápó kùtù so fẹ́lá yẹn nínú àwọn tó máa ń sin àwọn baba ńlá baba ńlá ni fẹ́lá jẹ ní shrine ní tí yóò bá shrine ní ojúbọ ibi tó ti ilé ẹ̀ tó ti ń kọrin yẹn ẹ́ olópin ní shrine kó tó bẹ̀rẹ̀ eré àwọn ancestor tó ń sọ yàn bàbá bàtà àwọn ni ó kọ júbà fún àwọn ni ó bọ ẹlẹ́bọ ní Fẹlá tó ìwọ mùsùlùmí tó ló fẹ́ràn rẹ̀ gan ṣọ́ra ẹ̀ torí ọjọ́ gbéǹde torí ẹ́ ẹlẹ́kọ̀ọ́kan bélé ní Fẹlá kò sí kìnnìkan ṣọ́ra ẹ̀ kó mọ́lọ́dí ìjọ́ gbèǹdé kí wà ti fẹ́ láwọn lọ dúró sáàyè kan náà torí pé almaru ma'amen ahaba ẹni tẹ́yàn bá nífẹ̀ẹ́ sí ọ̀dọ̀ rẹ̀ ló lọ kì sí o so lọ́rọ̀ kan òun ló máa ń gbé yóò kọ́kọ́ bo àwọn ancestors èyí wọ́n ń sọ ẹwà rọrùn lóde òní kò rọrùn lánàá ànánsì ìgbà tó ti kú òní lọ ṣọ́ àìrò ní ṣùgbọ́n lọ YouTube ní ìsìn àbí bóyá bí àwọn kìnnìkan plot ẹ̀fẹ̀ láti omi shrine wọ́n ṣó ẹ̀ ó rí yóò kọ́kọ́ bọ̀ wọ́n Kalakuta Republic so ìyẹn dúró bẹ̀ nígbà tó máa ń ṣe nìyẹn ṣe wá rí àwọn ẹlẹ́bọ náà nílẹ̀ ní Yorùbá yìí àwọn náà máa sin àwọn tó ti kú tí èèyàn ẹ̀rí pé Yorùbá bí wa kú sí kútù ń wejì wọ́n ṣe kí ni wọ́n gbé wálé gbókù Yorùbá gbókù sí ilé orí láyé ìlú èbó wọ́n gbókù ẹ̀ wálé torí pé wọ́n ń pe kíní kan ní ojú orí kí mo pé ojú orí ìyẹn pé bí tí wọ́n sin bàbá èèyàn sí àbẹ́yẹ tí a máa ti fi Yorùbá ìfíìsìnkú sí kájò tí wọ́n fi ń sin sílẹ̀ torí pé Yorùbá ní bùkátà sójú orí yẹn lọ́jọ́ òpọ́njú lọ́jọ́ kí mo pè ọjọ́ òpọ́njú kí ni wọ́n pè ní pọ́njú Yorùbá ìwàhálà ìnira ojú ń pẹ́ ojú oríṣiríṣi ní máa pọ́nyàn ojú àìrọ́mọ bí ojú ọmọ ń pọ́n tí Yorùbá bá ní ojú ọmọ ń pọ́n yẹn pé kò rọ́mọ bí ojú ọkọ ń pọ́n kò rọ́kọ ní tàbí ń lọlé ọkọ ń tà ń lọ ń lé kúrò ojú aya ń pọ́n ojú ìyàwó pọ́n kò róbìnrin tàbí kó fẹ́yàwó kó máa ń lọ ojú owó ń pọ́n kò ní tó bá ti wá lọ sọ́dọ̀ àwọn alájẹ tàbí àwọn babaláwo wọ́n á sọ pé kó lọ sójú orí bàbá rẹ̀ ibi tí wọ́n sin bàbá ẹ̀ kó lọ ṣe bọ́m̀bẹ̀ wọ́n ní kó lọ pe bàbá yẹn oríṣiríṣi wọ́n kọ lòun à ọ̀rọ̀ rẹ̀ ó padà dayọ̀ so àwọn náà a máa bo àwọn tó ti lọ ló fà á tẹ́lómi tó máa ee ọlọ́run ee bàbá mi màmá sùn lọ́rùn ìyá mi màmá sùn lọ́rùn ẹ̀yin ti di olójú méjì o àbólójú mẹ́rin ẹ̀yin rí ni ní orí yín o kò pé ọlọ́run mọ́ àwọn yẹn ló ń pè so ìdí tí ẹlòmí èyí gbàgbọ́ yé kíní yẹn pé ìdí tí yóò bọ́ èyí fi sin òkú wọn ṣáájú òdì yẹn sà ẹlòmí pé ah wọ́n tán sọ̀kúnù pé ìwọ ní òde òní o lè mọ́ mọ̀ àwọn èèyàn sì ń lọ bí sàárè tó fi wá òní ni a ń ni tẹ́tẹ́ lọ́sùn kú sí nítorí pé bá dé bẹ́ẹ̀ ní dókú yín mọ̀mọ́ bó tilẹ̀ jẹ́ pé òkú mọ̀ ní tẹ́ wọ́n máa ń sí látàrí wọ́n fún yín ní nọ́mbà slot bí tí wọ́n kàn jẹ́ pé thirty one bí àwọn kò létò nítorí ọ̀rọ̀ tí mo sọ ń jọ́ sí pé you cannot develop or you cannot move beyond your leader kò sí àmì tí march commander tó wà wájú tó ń sọ pé ee ìdíní ráì lórí òòlé abẹ́tirẹ́ tó má sì kọjá rẹ̀ ní gbogbo àwọn àmì èyí tó gan ṣe tó àwọn wájú wọn kò lè má sì kọjá ẹ̀ lè ga ju olórí yín lọ ṣùgbọ́n lórí yẹn bá ṣe dáa sí tó ní ìrírí sí tó ní ìmọ̀ sí tó lágbọ́yé sí bẹ́ẹ̀lẹ̀ iná ó ṣe tẹ̀síwájú sí olóbàáyé pé àwọn mùnáfìkì àtàwọn ẹni ibi nínú ìlú wọn èyí fẹ́ kí èèyàn dáadáa ó kójọ lórí torí pé jíjẹ lórí ẹ̀yẹn yóò mú ọ̀làjú wá tọ́làjú bá sì ti dé ìtẹ̀síwájú dé ìdàgbàsókè dé nínú àìsí ọ̀làjú yẹn làwọn sì ti ń jẹ làwọn ti ń mu làwọn fi ń jẹ èèyàn ní fi ń jọ lálá láàrin àwọn èèyàn torí ojú dúdú ojú dúdú náà ló sì bá wọn náà kí ìlú tẹ̀síwájú kí dàgbàsókè dáadáa dé ìtẹ̀síwájú rere kó dé kójú gbogbo èèyàn là ṣó sọ pé kí wọ́n mọ̀ pọ̀n wọn lé ṣùgbọ́n torí pé àwọn èèṣẹ́ ni rí tẹ́lẹ̀ kò ní jẹ́ kí wọ́n ṣe kí wọ́n ronú pé kí ìlú tẹ̀síwájú ò túmọ̀ sí pé ká mọ́ ṣe èèyàn tí wọ́n pọ̀nlé ọlọ́run ó sànà wa so ojú orí yẹn wọ́n nídìí ẹ̀ bó ṣe rí nìyẹn ànábì dẹ̀ ti kọ́ wa àwa náà máa ń lọ síbi tí wọ́n sì kù sí ṣe ti kí lànábì kọ́ wa tá lọ bẹ̀ Assalamu alaikum ya ala diyar min al-mu'minin wal mu'minat. Wa inna wa inna insha Allah bikum lahikun. Nas'alullahu lana wa lakum al-afiya. Ṣókí. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín, láàfí máa sìnkú Mùsùlùmí sọ́tọ̀. Inú ẹ̀yin onígbàgbọ́ òdodo lọ́kùnrin àti lóbìnrin tẹ́ wà ń bí òun láìpẹ́ láì jìnà àwa náà ń bọ̀ wá darapọ̀ mọ́ yín à ń bẹ ọlọ́run ọba fún yín àti fún wa o à ń bẹ ọlọ́run fún àlàáfíà fún àwa àtẹ̀yìn ó tán sókè egun wọn lọ pọ̀ fọ̀kan ń bẹ̀ tó rẹ́ lómi lè padà gẹ́gẹ́ ìbáná bí yín náà ní kẹ́mọ́ lọ fi sáré náà làwọn Yorùbá ń ṣe rárá o ẹ̀yin lọ ń bọ nǹkan ẹ̀ẹ́mù ẹran dání wọ́n pa sórí sáré ànábì ní láàkọ́rọ̀ fìlì Islam ká lọ máa pa ẹran tàbí ká lọ máa ta ẹ̀jẹ̀ sílẹ̀ sí orí sàárè kò sínú ẹ̀sìn tiwa ò èèwọ̀ ni àìsí ìdébẹ̀ ká lọ máa pe ẹni tó wà nù sàárè ràn mí lọ́wọ́ mọ́ sùn lọ́rùn rárá àwọn Yorùbá náà àwọn tó ti lọ yẹn òkú yẹn kí wá ṣe Nàìjíríà nìkan tó fi dórílẹ̀-èdè China ẹ̀dẹ̀ bá máa wo Chinese film tó kù wọn bá kú àtàwọn ará India àwọn kan wà nù wọn máa ń sun òkú yẹn nínú ni wọ́n yóò wá di eru eru yẹn ni wọ́n wá rọ sínú ìgò ìgò yẹn wọ́n àmọ́ gbé kalẹ̀ wọ́n lè bẹ́ẹ̀lì ẹ̀ yẹn pé wọ́n fàmì sí pé eru bàbá alágbájárì bàbá bàbá bàbá bàbá wọ́n lè ní eru méje àràárọ̀ àbúrájí yóò lọ ọbẹ̀ yóò lọ forí balẹ̀ ẹ̀yìn tẹ́ ti lọ ẹjọ́jú àwọn ń ṣe o yóò lọ júbà wọn àwọn táà mùsùlùmí bá jí láàárọ̀ á sì bà fún ta ni ẹlẹ́dàá wa àwọn lọ fìbà fún èèyàn bíi ti wọn sheik islam bin tẹ́míyá ó ní alẹ́ àyà yẹ̀stẹ̀gísùn bílẹ̀ àmúwà àwọn alààyè ń wá ràn lọ́wọ́ òkú bẹ́ẹ̀ sì ni n tó ṣẹlẹ̀ gangan ni pé òkú ló ní bùkátà sí ràn lọ́wọ́ alààyè torí pé òun ò lágbára kankan mọ́ ti kú àwa láàmú abẹ́lọ́n kó bá ní foríjì kó má jẹ níyà òun gangan ló ní bùkátà sí wa ẹni tó yẹ kó ti jẹ́ ọ̀lẹ àní àlọ́ ń bà tó nǹkan wà àánú àyà kùrán ni wọn ò gbọ́ yín tẹ́ bá lọ pè wọ́n bí wọ́n sì gbọ́ yín náà wọn ò ní kápá láti ṣe nǹkan kan fún yín ọlọ́run fún alágbọ̀nyẹ́ ọ̀rọ̀ rẹ̀ bí èsì yẹn ti rí nìyẹn sàn mọ́sálásí àwọn ọtí ọtí kíjì máàtì lánàá ẹ̀tí ní ní hútúbà wọn ó máa jẹ́ pé lórí hútúbà ọwọ́ wọn ìbá ti padà béèrè ìtọ́ sọ ní hútúbà ní pé nígbà tí anábì Ibrahim alẹ́sọ̀lọ́sọ̀lọ́ tó béèrè pé tó bẹ lọ́n fọ́ọ̀mù hmm. àtọ́lọ́mọ àgbàdo ẹ̀ pé kí ní ẹ̀ tó ti lọlẹ̀ ó dìde ìyàwó ẹ̀ tí ò ní kó oṣù mọ́ nílẹ̀ gbàgbà tí ẹ ṣe gbàgbà níbi ìyàwó gbà ibi tí mo wá ń lọ kọ́ yẹn ló wá ní ìjọ tó wá bó ṣe délé èyí ọjọ́ yẹn tó súnmọ́ ìyàwó ẹ̀ yẹn ló di wá bí alábìsùn báyìí ló tún pàtí ọmọ rẹ̀ wá fẹ́ wá sí ọmọ ọdún mẹ́wàá ló wá lánàá tó tí wọ́n pa sí àwọn ọdún pa lẹ́yìn ló padà wá bí ìbíà ìwé tí wọ́n fẹ́ padà bí ni pé ṣé ìyàwó wo ló kọ́kọ́ bí ìyàwó ọkọ náà ló bí ọmọ méjèèjì ní ẹ̀ẹ̀kejì ní pé ṣé ìyàwó àkọ́kọ́ ló bí Ismail ló ń gbọ́rọ̀ yìí lọ. ṣé ìyàwó àkọ́kọ́ ló bí Ismail àbí ọdún kejì ló gan tí ṣe Ismail nìkan ti wọ́n ti wá fẹ́ pa ọdún mélòó ni ló wà láàrin Ismail àti Isiaq. Hmm, kí lẹ́yìn fẹ́ lo èsì ìbéèrè yẹn fún. ibi tí mo ń lọ ni pé torí òun sọ bẹ́ẹ̀ ni pé ìyàwó tí tó bí ìyàwó tó bí Isiaq ló bí ẹnìwé kọ́lọ̀ kó Ibrahim àwọn àna Kùránì Anabi hmm? Ibrahim obìnrin tó kọ́kọ́ fẹ́ ó ní ìlú wọn Kùránì sọ orúkọ ìlú o ìwádìí ló ká ìlú Iraq nílú tó wà lẹ́gbẹ̀ẹ́ Iran ìlú Saddam Hussein ọmọ bẹ̀lá nábì Ibrahim pọ̀ onílù ẹ̀ gangan lọ́hùn ìgbà tí àwọn èèyàn rẹ̀ ẹlẹ́bọ ni wọ́n tí wọ́n kó nira bá lórí pé ó ń pèpè sí mọ́lọ́m lọ́kàn ló fi wá kú láàrin ma gbogbo ara yá ti gbọ́tàn yẹn bí wọ́n ṣe sọ sínú náà tí wọ́n tún gbèrò láti pa tó fi wá lọ sí orílẹ̀-èdè tá à ń pè ní Misra Egypt ìgbà tó dé Egypt kí n tó sá fún ní iraki ló tún bá ní Egypt kí ni tó sá fún ẹbọ ọba tó bá ń bẹ̀ náà ẹlẹ́bọ ni ọba yẹn tó wá jẹ́ ajẹni nípa ajẹni pàǹpà pé tálejò bá wọ̀lú ìyàwó àlejò yẹn yóò bá láṣepọ̀ ẹgbẹ́ àwọn ọba àjọ wọn máa ń fi oríṣiríṣi dọ́là nílẹ̀ Yorùbá yìí náà àmì pẹ́lẹ́bọ náà ni wọ́n nù. obìnrin míì lè wá sọ́jà ọjà sì ní ẹgbẹ́ ààfin náà ni ó wà níwájú ààfin ẹ̀rí ilẹ̀ yorùbá gbogbo nǹkan wọn máa kó sí ọjà post office nígbà táwọn èèbó dé àti central mosque police station gbogbo ẹ̀ yóò sùn mọ́ ilé ọba ni mọ̀rùkú ti yé wa báwọn ní ìsìn so yóò kàn ní ọmọ owó nu ẹlẹ́ ọmọ wa tó bá dé ẹlọ pé bàbá rẹ̀ wá bàbá rẹ̀ bá dé àti ìyá rẹ̀ wọ́n ó dọ̀bálẹ̀ wọ́n ó kúnlẹ̀ olúwa mi wọ́n èé sí jí ó sókè ewu ọba òun ó dojúbolẹ̀ náà ni òun ti fẹ́ ọmọ yìí bàbá tó bá láyà yóò ní olúwa mi o tàbí olúwa mi o olúwa mi o pé wọ́n ti dájọ́ ìyàwó rẹ̀ sọ́nà ọ̀rọ̀ tó sọ yóò jìyà rẹ̀ o tani ọbọ́ àní tani wọ́n dájọ́ rẹ̀ sọ́nà fún wọn dáwọn nìkan lọ mọ́ ẹniyẹn wá ẹniyẹn ó kọ̀ jẹ bàbá láyà kan wọ́n wá jù sí ẹ̀ǹkùlé lọ ẹ̀ǹkùlé kó lọ máa roko fọ́ba ń bẹ̀ yóò máa ṣiṣẹ́ ó gbẹ́sẹ̀ lóbìnrin yẹn yóò sì fìyà jẹ ni ara pé wọ́n jẹ́ lẹ́bọ náà ni wọn ò mọ̀ nípa ìdájọ́ ẹ̀sìn pé a lè fipá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sẹ́ǹgbọ́rọ̀ mi so ọba ti ibi tí mo ti lọ lọ bá Egypt yẹn pé ara pẹ́lẹ́ bọ làwọn tilẹ̀ Yorùbá náà ni wọ́n fi sọ pé ọba bá lórí ohun gbogbo ìsọkúsọ ni ọba ọba lórí ohun gbogbo èyí tó bá jẹ́ tọba nìkan ní tiẹ̀ ilẹ̀ onílẹ̀ kìí ṣe ilẹ̀ ọba ìyàwó ń yàwó kìí ṣe ìyàwó ọba ọmọ ọlọ́mọ kìí ṣe ọmọ ọlọ́mọ ilé kìí ṣe ọmọ ọba ilé onílé kìí ṣe ilé ọba owó olówó kìí ṣe owó ọba òun lẹ́lòmíì fi ń jàjà kú akátá tí wọ́n máa du ọba nítorí ìjẹkújẹ olè olè tí wọ́n fẹ́ jà ìmí ó lọ wo ọba míì tó bá ti jẹ gbogbo àwọn ilẹ̀ táwọn èèyàn ti rà yóò ló ń gbẹ́sẹ̀ lé wọn àlọ́ máa bẹ́ẹ̀ kábíyèsí ẹ̀dá àkúnyà ẹ̀lọ́mówó wá owó yẹn ni ó àmọ́ lò haramu ni ojú àlìkí àmọ́ gbogbo ẹ̀ ni ó pọ̀ kó kéèyàn sì tó jọba ńlẹ̀ Yorùbá ó ti dòòṣà kí mo sọ yìí ó ti dòòṣà torí pé àmọ́rú ẹgbẹ́ tí ò ní tí wọ̀ a ò sì mọ́rú ẹbọ tí ò ti ṣe tí wọ́n náà lọ pè bí yẹn pé kí wọ́n tó wá jáde pé wọ́n fẹ́ dọba yẹn oríṣiríṣi àwọn àgbà ẹmọ tí ó àgbà ẹgbẹ́ ilé ni wọ́n ti wá tí wọ́n ma ṣe initiation yẹn ni pé tí wọ́n ma ṣe orò pé ó ti dára wọn wọ́n fi àjẹ́ mí tí ó kéé ẹ̀hàn ti mọ kíní kan lónìí nù oríṣiríṣi nǹkan ni wọ́n ti fún jẹ oríṣiríṣi jẹ́rẹ́ ni wọ́n ti sín fún ẹgbẹ́ ń jẹun tó bá wojú ọba ń gbà mí òun tọ̀hún ó di ilé kú ni tó bá sọ̀rọ̀ wájú ọba tó bá ní àá tó bá tó bẹ́ẹ̀ sọ ààbà ìlànà èèyàn fi máa ní mo súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀je mo jìyàn sọ́bà níwọ̀n ẹgbẹ̀fà àrọ́bà fi lọ bá pa tó bá súnmọ́ bá jù tó bá jẹ ààrùn tó bá sọ àṣẹ burúkú olúgbòhùn ń bẹ lọ́wọ́ ọ̀dọ̀ wọn wọ́n ti sín ètè wọ́n ti sín ààrùn èyí tó tún wà nulé wà nulé gbogbo ẹ̀ so tó làwọn àfáà lọ́dọ̀ àwọn ẹgbẹ́ ìjọba gbọ́lẹ̀ pé mi sọ fún wa lóde òní pé mùsùlùmí lè jọba o bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni dáadáa ṣùgbọ́n nígbà tí ò ní fi ẹ̀bọ́nú ọ̀rọ̀ ẹ̀ kò ní tí ò bá ti lẹ́bọ́nú ó sì lè mọ́ lẹ́bọ́nú mo ṣàlàyé fínífíní jọ tí mo tẹ́kì ọ̀rọ̀ yẹn ó tẹ́kì bí one hour tí mo fi explain it kí ló dé tí wọ́n fi ń jọba pẹ̀lú ìlànà ẹbọ ìdí tí wọ́n fi ń jọba pẹ̀lú ìlànà ẹbọ ni pé àwọn tó fẹ́ fọba jẹ ẹlẹ́bọ làwọn náà ó ẹ̀gẹ́ẹ̀tì ẹ̀ ẹlẹ́bọ ní kíni ni àwọn náà láàrín sọ ẹni tó wá jẹba lẹ Yorùbá tí ò bá ti lè ṣòṣà kó mọ̀ wá sídìí ọba torí pé nǹkan ṣẹ̀báyé àwọn ọba ni wọ́n kó sí lọ́dọ̀ nítorí fẹ́yìn jẹlẹ́bọ ń gbà yẹn tí wọ́n bá jẹ́ mùsùlùmí táwọn ẹlẹ́bọ bá dé pé ẹni tó jẹ́ fẹ́ jọba ilé mùsùlùmù ni kìí ṣe ẹlẹ́bọ torí náà gbogbo òrùtẹ́ ẹlẹ́fẹ́ ṣe fún kò apply sí kò dọ́dọ̀ tiẹ̀ àwọn àfáà lòun máa pè tó bá wà ní pèbí kùránì ni ó lọ máa tọ̀ tí ò bá mọ kùránì kà tẹ́lẹ̀ wọ́n máa kọ àwọn afọ́wà jókòó tí wọ́n máa kọ ń kùránì wọ́n máa ṣàlàyé súnà fún wọ́n máa kọ béèyàn ṣe ń ṣètò ìjọba nílànà ẹ̀sìn tí ó jẹ́ pé èèyàn ò ní jẹ dúkìá onídúkìá mọ́tàrẹ̀ tí ò ní ṣàbòsí àtàwọn ẹ̀kọ́ mi tó jẹ́ modern kìíní lóde òní àwọn àwọn ọlọ́pàá security wọ́n wá wọ́n ṣàlàyé fún intelligence gathering ṣó ti yẹ ń sìn gbogbo àwọn kan tó yẹ kí wọ́n máa ṣe ń bẹ̀ yẹn nìyẹn intelligence gathering security report kí lélẹ̀ túmọ̀ sí kí lélẹ̀ túmọ̀ sí you understand àwọn kan tí wọ́n máa kọ́ nìyẹn bí ẹ̀ ṣe ń ṣe láàrin àwọn èèyàn bí ẹ̀ ṣe so àwọn àfọ́ọ̀mà wá wọ́n ma ṣàlàyé ẹ̀sìn yóò ma béèrè wọ́n ma kọ́ ìpè bíi ti mùsùlùmí nìyẹn yóò ma ṣàká yóò ma yànnà fílà yóò ma bẹ lọ́hùn tọ́lọ́hùn kó ṣe ìjọba ẹni rọrùn fóun kó jẹ́ kó rí ìyọnú ẹ̀ kó mọ́ra bo òkèlè nítorí ó ṣe nìyẹn so ti yẹ so àwọn ẹlẹ́bọ̀ yẹn ò kò sí ẹ̀yẹ máa lọ ti làkúndínù kún wọ́n ní yẹn tí so àwọn mùsùlùmí gan we should know that ẹ̀lẹ́nẹ́ òun náà kí òun tẹ́lẹ̀ ń ṣe bọ̀ sí ẹ̀rùn kóhùn tí wọ́n á joyè báyìí èyàn rẹ̀ lé jólóyè àbí kó ṣe ẹbọ kó fẹ́ ó ta ló sọ bẹ́ẹ̀ ṣe bó yẹ ṣe òye ẹbọ ló jẹ ní òye ìdílé ẹ kí wá ní tó jọ mẹ́bọ ń bẹ̀ kò yẹ nìsín òye jẹ́ ń jẹ́ nínú ilé wa ń sìn wọ́n fẹ́ fi mí jẹ ní ìsọpẹ́ fẹ́ fi mí jẹ báyìí ká ní wọ́n fẹ́ fi mí jẹ sótúmọ̀ sí pé káwọn ẹlẹ́bọ wá ní má sọ pé bàbá tó bí mi mùsùlùmí ni bàbá tó bí bàbá mi mùsùlùmí ni so àwọn àfáà ní ń pè àwọn ní ó sàlàyé ẹ̀sìn oyè bẹ́ẹ̀ ṣe ń lu ipò kùránì ní mọ̀ pé ẹ̀gbọ́n máa sọ pé tó lè jókòó sí ní oṣù kan àbóṣù mẹ́ta sí òní lọ gankan in fact very good fún muslim máa ṣe tìláwà tún ní kùránì oṣù mẹ́ta yẹn ti ṣe tìláwà kùránì agbára lòún róra ẹ̀yẹn mọ̀ yẹn náà fílà gbogbo ìran ọ̀ràn yẹn rẹ lọ́mọ kí ní mọ́ṣáláṣí ẹ̀gbẹ́ lé yìí ó bá dijọ́ jímọ̀ lọ jímọ̀ torí wọ́n ní èèyàn gbọ́dọ̀ jáde rárá tó dẹ̀ gbọ́dọ̀ rókù òkú yẹn dẹ̀ ní ṣẹ̀rẹ́ islam sọ pé tó bá lọ kírun sókùnlá ó gba kìrá kan wọ́n bèèrè láà nẹ́bí kékeré ní kìrá kan kìrọ́ọ̀tù sọ́rí kìrọ́ọ̀tù kan ànẹ́bí ládá tó tó òkè rúdú òkè ńlá wọ́n ní kéèyàn máa pàdánù kò ṣe nǹkan kan mọ́ lóye kan tó bírèkì ẹ̀ lọ bí kan ti sìnkú kò kú kankan wà láyé kódà ó tún lágbára sí i so as a muslim kò kí ló sọ lọ́ǹgì inú ẹ̀ ojú yìí lè yí ṣé wàá gbé fẹ́lẹ́bọ tí ó wàá sọ òdìdí àti ilé yìí dẹ́lẹ́bọ tí ó lọ bẹ́ẹ̀ bọ́ kalẹ̀ àwọn muslim ẹwà ń bẹ̀ wọ́n fẹ́ ju yìí lè yí ẹwà yọrí sẹ́yìn ẹlẹ́bọ wá jẹ́ ó wá sọ pé àwọn ọmọ sùsánù lẹ́yìn ẹsẹ̀ wọn bá jà ìjà ó lẹ́ ń bá jà ìbẹ́yìn lọ sọ pé ó wà ń bẹ̀ nígbà tí mùsùlùmí tí mùsèmùsè rẹ̀ tó já músè ń bẹ ń bẹ̀ òun gangan ní wà pẹ̀bọ rẹ̀ ìjọ jímọ̀ yóò wọn lọ jímọ̀ gbogbo yóò tẹ̀lé ìjọ ọdún léyà ìtura rẹ̀ yóò lọ yíbi àwọn yóò tẹ̀lé àárọ̀ gangan ní ó tẹ̀lé ìdírun nígbà tó mọ kéw ilé wọn ó dá lé kéwlẹ̀ òun ní kọ́ mọ́ ń kéw jọ tí ò bá sí ilé ń gba àwọn àfáà tó ń kọ ọmọ ń ké oúnbẹ̀ kò tán tó wá nǹkan ọ̀yẹn ní fúláwà muslim àwọn ẹ̀kọ́ ní àìkọ́ yẹn ò sí nígbà ẹgbẹ́ mùsùlùmí ní náà tẹ́fẹ́ ti sí oga múra ń lọ́dọ̀ àwọn babaláwo bí àwọn àfáà tó fẹ́ lọ bá náà ń jálà bí bí ọfọ̀ bí ògèdè òkú òun ọ̀rọ̀ tàwọn náà àwọn náà ń sin ahọ́n tẹ bá gbọ́ ògèdè tó wà lẹ́nu àfáà mi babaláwo tó wá ń kọ lọ́dọ̀ wọn ni ẹ̀gbóyàtọ̀ ń bẹ nínú ẹlẹ́bà tó lóògùn àfáà ní ìtẹ́lẹ́bọ̀ bá dọ́bẹ̀rẹ̀ wọ́n jóná láàyè ni àwọn gan bẹ̀rẹ̀ torí olóògùn ni ó yàtọ̀ ènìyàn ò sí lórí ìlànà tawhid kò sí lórí ìlànà Islam alahẹ́n tó ọ̀rọ̀ Ibrahim yẹn ló yá lọ ọba yẹn ni mo fi yá ọba làwọn ọba yẹn so ọba yẹn wá gbìyànjú láti báyàwó rẹ̀ ṣàṣepọ̀ tó bá ti fẹ́ náwọ́ sí ọwọ́ rẹ̀ ó rọ tó bá tó ti fílẹ̀ tó bá tó ti lóhùn ṣe mọ́ tí ti yé nìsí kò ní rọ mọ́ tó bá tó ti fẹ́ lọ́dọ̀ rẹ̀ ó máa ní stroke simple ní modern town tó bá ti ní ìgbòho ṣe mọ́ stroke ó tún lọ ló wà pé ó ní eléyìí ṣe èèyàn àrìjàn lónìí ó ṣe wá pé Ibrahim ni ó wá fún Ibrahim lóbìnrin ìyẹn ló fa apá kan náà àfà sọ pé obìnrin yẹn kì í ṣe ẹrú prínsẹ́sì ni ọmọọbabìnrin ni apá kan náà àfà ṣàlàyé pé ẹni tó bá fún yẹn kì í ṣe ẹrú ìkánú àwọn ọmọ ọbabìnrin ni ṣé máa mú lọ fún ọ nílé ló fi wá kúrò ń bẹ̀ tí wá sí Palestine ṣùgbọ́n níta tó ṣe pàtàkì ni pé Ibrahim alayhi salam ó wá fẹ́ níyàwó ó ṣe kí ni ó fẹ́ níyàwó obìnrin tó wá fẹ́ níyàwó yẹn tó jẹ́ ọmọ Egypt yẹn kìptíyà ni wọ́n kìptíyà tọ̀ kọ́ bá tọ̀ òun ní English ni copt copt òun là ń pè ní hajjab ọkùnrin kan ní tó ní ìmáàmù yorùbá ní ìlọrin àbí ní kwara state aláìmọ̀ kan tó lóun mọ̀ kí ó jù wá ní ẹ̀yìn tẹ̀ ajára òkúta lórúkọ yín aláìmọ̀ kan kìí ṣe ṣe kìí ha ha ihe ha ṣùgbọ́n orúkọ obìnrin yẹn ni phonetics and phonology hmm? points of articulation àti àwọn ẹni tó bá ṣe ìtànpẹ̀ ní linguistics wọ́n máa kọ́ yí wọ́n á ya ẹnu ya hàn bí tọ́rọ̀ kọ̀ọ̀kan gbà láti jáde àfipìfìrìgìpè àfipìpè irú sí eyín òkè àti ètò ìsàlẹ̀ láti ń pe sí gí ẹ̀wọ́ àwọn ní àjá ẹnu oríṣìí bẹ́yìn bailabia gbogbo àwọn kìíní yẹn so ha jáò igbá àyà ni ha ti ń jáde kìí ṣe hálù kìí ṣe bí ọrùn gbogbo bí ha ló jáde ń bẹ̀yẹ olùkúta ha igbá àyà ló ti jáde ha jà kí nìtúmọ̀ ìkòṣẹ́ tó máa àyàfà àwọn tó bá gbọ́ èdè Egypt nígbà yẹn kìí ṣe Egypt ti sí o èdè tí wọ́n sọ ní Egypt ní ìsìn ní Arabic lárúbá àwọn ń sọ ó yàtọ̀ sí kìbìtìyà copt language ẹ bá gbọ́ ló lè màtúmọ̀ ahájárù bí àwọn àfáà tí ẹ bá ṣe wàhálà yóò wọ́n lè sọ tó mẹ́rin gbà náà ahán jim rọ pa ahájárù kò tẹ̀ ní tàwọn ajú wọ́n tó bá dára náà lábá gan àwọn jọ fa ibi àwọn àwòkọ́ mọ́kéw àwọn jọ fa ibi yẹn ni èdè wo lọ́jọ́ ń fa bí ṣe ń pè nǹkan yẹn gan mo ti mọ̀ pé léyìí ìpolódò ni kò mọ̀ ní lárúbá ẹni tí ò mọ̀ fónọ́lọ́jì kò mọ̀ fọ́nẹ́tíìkì dé lárúbá ní fi ahọ́n Yorùbá ka lárúbá nígbà tí Yorùbá ń sọ pé kọ́mù híà kọ́mù híà ẹ̀wọ̀n láti ń gbẹ̀ẹ́ kò mọ̀ ní hajar so orúkọ obìnrin yẹn ni ẹ̀hánjà olówákọ́ bímọ fún ànábí Ibrahim ọmọ tó bí ní Ismail Ismail il èdè tànábí Ibrahim ni ìgbà tó wá bí ìlú wo ló bí sí ó bí sí ní táǹkò ní Philistine táǹkò ní Palestine lónìí tó wà níbi jẹ́ lọ ń pè ní Israel lónìí ibẹ̀ ló bí sí ìyálé rẹ̀ ó wá ń ṣe kí ni ó wá ń jowú ṣàgbé àdámọ̀ obìnrin ní owú ọlọ́run wá pa ànábì Ibrahim láṣẹ pé Hajar àtọmọ rẹ̀ Ismail tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí tó mú ọyàn Filistin gan wà yẹn kó mú wọn lọ sí ààyè tó wọ́n jù fún ààyè yẹn ní Kàábà lónìí yẹn tó di tó bá ti fi gún ogbé wọn lọ kó jù wọn lẹ̀ ń bẹ̀ kó pẹ̀yìn dà kó mọ́ wẹ̀yìn kó padà sí Filistin gbòrògbòdì ìgbà tó fún wọn ó mú dòrò nìkan bá lè pè ní water skin kí ní tí wọ́n fi awọ awọ ni wọ́n fi ṣe tí wọ́n rọ mi sí ó kún ó gbélẹ̀ fún gbà tó ń lọ níyàwó ẹ̀ wá ń tẹ̀lé Hajar pé àà ó fẹ́ fi wálẹ̀ bí ìkùdá lóko wẹ̀yìn títí tó fi wá bẹ̀rẹ̀ pé bẹ́ẹ̀ ni ọlọ́run ló pa láṣẹ àà ó tó bá jẹ́ bí ẹ ní fi wálẹ̀ ọlọ́run ní fà wọ́n lẹ́nu ó wá padà ìgbà tí Ibrahim wá kọjá sẹ́ǹkó pé pọ̀ mọ́ta tó bọ́ òkè ló wá nawọ́ sókè olúwa mo wá fi àwọn ẹbí mi yẹn ìyàwó àtọmọ wọ̀ nígbà baitikal muharram sí ààyè rẹ tó jẹ́ ààyè ọ̀wọ̀ lè kí mà sọ́lá kí wọ́n bá lè máa so bí ẹ́nsìn kí wọ́n lè máa sùn lọ́ṣọ́ ní fọ́ṣọ́ ẹ̀yìn dàbẹ́ ti níbi ilé ọlọ́run dẹ̀ ní kàábà ó ti wà ti pẹ́ ọlọ́run kan ní kánàbí Ibrahim tó wá tó mọ́ ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ibẹ̀ ti dá horo kò sẹ́ni tó ń padà síbẹ̀ mọ́ ìfẹ́ tí ń gbé bẹ̀ náà ìgbà tó lọ tán tí Ismail sunkún ìyá rẹ̀ wá ń sá lọ sí orí òkè sọ́fà láti wo ẹ̀yìn náà bóyá lè rí èèyàn kan bẹ̀ tí ó ràn lọ́wọ́ bí àwọn lè rí omi fún ó sọ̀kalẹ̀ ó tún gun òkè márùwà òkè kan ló ń jẹ́ bẹ̀ńbẹ̀ láti wo ẹ̀yìn bóyá lè rí kò rí ìgbà tó wá ń bọ̀ ló wá ń gbọ́ ohun kan sáni ìwọ owó nìyẹn sáàjẹ̀ náà àbí mọ̀lẹ́kà bí kíní mọ̀lẹ́kà ti wá dé ìyẹ́ tí mọ̀lẹ́kà fi bọlẹ̀ ojú ibi tó ti fi yẹ́ bọlẹ̀ yẹn ibẹ̀ ló mé fi jáde tápè ní zamzam ṣẹ̀fẹ́ èyí tó gbajúmọ̀ náà tàn ní pé ọmọ yẹn ń jẹun sẹ̀ mọ́lẹ̀ ibi tó ti ń fẹsẹ̀ jẹun lẹ̀ yẹn ibẹ̀ ló mé ti jáde kò í ṣe ni ètò wà ìgbà tó mi yẹ jáde wá ń fọwọ́ ìwà tí ń fọwọ́ gbá yẹ̀pẹ̀ ṣù etí ẹ̀jọ́ kó mi mọ́ ṣàn lọ ó ní ká ló fomi yẹn lẹ̀ bẹ́ẹ̀ ni omi yẹn ò bá di odò kan yóò ṣàn kárí gbogbo àgbàlá ayé lẹ́nu ànábì tó ti tàn wọ́n jẹ́ mẹ́ ẹ wá wò ní táwọn sọ ń ṣẹlẹ̀ àbí òṣẹlẹ̀ kò béèrè lọ ní. ànábì ní ká ní ajáàrù ìyàwó ajáàrù fi omi yẹn sílẹ̀ tí ò mọ gbáyẹ̀pẹ̀ kó mọ́ bá ṣàn lọ yẹn kò bá di odò ńlá kan tí ó ṣàn káàkiri kí ni gbogbo ayé ojú kan ló wá mo wá ń béèrè lọ yín ṣé omi yẹn ṣàn kárí ayé lónìí àbí òṣàn kárí ayé ẹ dáhùn ẹ́ báwo ló ṣe ṣàn kárí ayé omi wà láyé kìí jù omi zamzam ó ṣàn kárí ayé padà ìlú wo ni wọ́n ti mú zamzam lónìí bí rí sẹ́lẹ̀sẹ́lẹ̀ táwọn tó lọ mọ́ta wá dé kí wọ́n ṣe wọ́n bú mi ẹ̀wà wọ́n wá tó ń dé ń tà ṣẹba ẹlọ kó ń kánò ẹ̀rẹ̀ àwọn ẹ̀rù zamzam zamzam dòní ni ó wà ó tó dẹ̀ bẹ́ẹ̀ ni kànga yẹn kódà nígbà kan nínú ìtàn ṣẹba ka ibùdó kẹfì kẹfì ẹ̀rí pé wọ́n ti bí kànga yẹn rí àwọn kan sọ kí n máa lọ bí ìtàn yẹn yóò tún mú mi ya ọ̀rọ̀ ó tún máa gùn síṣá omi yẹn láti ìgbà yẹn dòní omi yẹn ń jáde gbogbo àwọn alálàájì tẹ́ bá lọ kàábà ọlọ́run jẹ́ kẹ́ ẹ lọ wọ́n fa omi yẹn wọnú kàábà báyìí gbogbo bẹ́ẹ̀ ṣe fẹ̀yìntì òpó yìí òpó báyìí wọ́n tó wọ́n ti tò kúlà ráńdì ẹ̀ tútù tútù ẹyọ kan náà ní tútù fẹ́ tí ò bá fẹ́ mu tútù wọ́n tún wá fà bí sáp sọ̀fà àti mọ́rọ̀ àti báńsán nínú gbogbo kàábà báyẹ̀ rí the same thing wọ́n fà lọ Madina bọ̀ mọ́ á notice pé ọkọ̀ náà fi ń gbé lọ ẹ̀tùn rí Madina bẹ́ẹ̀ omi kànga throughout the year tẹ́bá níbi ẹ̀ Nàìjíríà five five litres ẹ̀ wà wọ́n ń tà àwọn èyí tó ń kó wá ní Kánò torí bí ànábì sọ̀rọ̀ púpọ̀ nípa Zamzam ó wà fún ìpéyàn bá sáfẹ́ lò fún ní òṣìṣẹ́ fún bẹ́ẹ̀ lọ Russia ẹgbà zamzam tí wọ́n mú ń bẹ bẹ́ẹ̀ lọ Amẹ́ríkà ẹgbà zamzam Áfíríkà ẹgbà bẹ́ẹ̀ lọ Europe ẹgbà lórí yóò padà sàn kárí ayé bá nàbí ìṣù sọ River Thames kò sẹ́nì kankan tí wọ́n bí ẹ̀ká àkìrí láyé but all over the world Mississippi òun kọ́ river láyé jọ wọ́n lò ní longest river but it's now river Nile river Nile ni the longest river ẹtún máa gbọ́n tá nàbí sọ ń pa river Nile níìlì ni wọ́n pè àti Euphrates ànábì ní àwọn méjèèjì yẹn láti inú ọgbà àlejẹ́ náà ni wọ́n ti ṣàn wá ẹwà wo náà ìtànà bí sọ̀rọ̀ òun wá ni wọ́n ló gbójú ilé ayé

aláwọ̀ sọ èjì ẹ̀ bọ̀bọ́mọ̀ yẹn ti dàgbà tó ti tó pè ránṣẹ́ ìmọ̀wọ́ tó yàtọ̀ tó sì fáyì tí ẹ máa dáyẹ̀ sí àwọn oríṣiríṣi olè tó lágbára àsìkò ní ànábì Ibrahim wa máa ń chẹ́ẹ̀kì Ismail ní Mẹ́kà ọ̀ ṣùgbọ́n ìyá rẹ̀ ti kú ó ti fẹ́yàwó mo ti kọ́ tìtàn yẹn wọn àwọn ìran tó ti fẹ́ yàwó jùrù hùn bọ́ mẹ́tùrùkù àgbẹ̀jọ ń ń kágbé yẹn sẹ́gbẹ́ kan ànábì wa ń bẹ̀ wò ti ọdọọdún tó tún wá wò ìjọ tó kọ́ wá kò bá Ismail nílé ìyàwó ẹ̀ ló bá wá béèrè pé ọkọ ẹ̀ Hajar ti kú ìyàwó ti torípá àwọn ìran kan nígbà tó mi dé ẹ̀gbọ́mi tó mi bá wà ní dẹ́sà tó ń pè àwọn ìkan ní oasis ibi tó mi bí wọ́n ń jáde àwọn ìran kan wọ́n pè wọ́n ní júrúhùm àwọn ń kọjá lọ wọ́n wá rí ẹyẹ kan lókè ẹyẹ yẹn wá jẹ́ ẹyẹ omi tẹ́yẹ ti fò wá bí omi kan wà lórí àbí wọ́n wá lọ bá Hajar àti ọmọ rẹ̀ Ismail níbi omi yẹn ẹ jẹ́ ọmọ gbé bíi àwọn gbà kájọ máa gbé pẹ̀lú májẹ̀mú ẹ̀ ní sọ pé ìlẹ̀ lomi yìí òun ló ń ní nǹkan ọ̀hún ìyẹn ló bá rẹ́ṣẹ́ kànga yẹn a ní gbogbo mùsùlùmí àgbáńláyé ló ní gbogbo mùsùlùmí àgbáńláyé kọ́ ló ní àwọn ará mọ́ka ń sàánú wa ní tó ìran Ismail yẹn ló ṣe kí ni àwọn ló ní wọ́n ń sàánú wa wọ́n bùn wa mọ́ wọ́n bá láwọn òfin wa kò sí ń tá a lè ṣe ní ẹgbẹ́ onímọ̀ tó láti sọ so àwọn júrùmù yẹn ìran wọn yẹn nínú wọn ni ànábì Ismail wá fẹ́ ìyàwó ẹfẹ́ sọ gẹ́gẹ́ ọmọ ìyẹn ti kọjá sẹ́yìn lẹ́yìn yẹn ni wọ́n wá lọ mọ káàbà lẹ́yìn yẹn ní wọ́n àlọ́kọ́ kàábà iṣẹlẹ lè ti ṣẹlẹ̀ títà ní kọfẹ́ ìyẹn náà bí ma náà ṣùgbọ́n ló bí ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n wà ó nídìí tọ́lọ̀ bí ní kó mú lọ bẹ̀yẹn ìdí ni pé ibẹ̀ ni a wà náà. ìbẹ̀lẹ̀ ọlọ́run fẹ́ dá gbogbo ayé padà sí ló fi ní kó mú ọmọ ẹ̀ lọ́bẹ̀ ibẹ̀ ẹ̀rì tó bẹ̀lá ń lọ lọ́dọọdún sí ibẹ̀ gangan ni wọ́n ti kọ́ sí lọ́hùn kìí ṣe Jerusalem lórí ilẹ̀ àwọn baba ńlá wa mọ́ṣáláṣí kan wà níbẹ̀ táǹkì ní mọ́ṣídì khaif ànábì ní kò dín ní àádọ́rin ànábì ọlọ́run seventy prophets messengers of Allah tí wọ́n kírun nínú mọ́ṣáláṣí yìí ẹ̀rọ̀dàsá ìlú ìṣẹ̀ǹbáyé mọ́kà fúnmùlẹ̀kúrọ̀ ya gbogbo oyi o padà dáhóró ni tẹ̀fọ́ àwọn ìlú kan náà wà ní ìdúró ọ̀yọ́ ọlé tó rẹ́lómi ò lè mọ́ iye nígbà ẹ̀ṣẹ́ lè dáhóró ọ̀yọ́ ọlé ní ìsìn sí àwọn ti lò yẹn ta ní ń débẹ̀ ti gbogbo àwọn nǹkan tí wọ́n sọ nù ní wọ́n fi sọ di kó tó wá di kọ́lọ̀ ní Ibrahim lọ́dá padà kó tó wá di life so nígbà yẹn ṣáńgbà tọmọ yẹn wá dàgbà tọ́lọ̀ ń sọnù Quran tó ti lè bá ṣe tó lè ṣe pè ránṣẹ́ wọ́n ní bàbá rẹ̀ wá sọ fún yín pé yá bù náyà eré ọmọ mi ìní àrọ̀ fìlìmọ̀ náà ìmírí lójú ìran o mo lálàá a ní adọ̀báhùkà pé mo ń dú ẹ mo fọ̀bẹ sí Ọlọ́run fáńdọ́rọ̀ mẹ́ẹ̀dà sárọ̀ kí lórí sí o torípá ànábì ọlọ́run ó lọ́mọ ìyẹn náà ànábì ni bàbá Ibrahim ànábì lòun náà Ismail ó ní ya abàtì rẹ bàbá mi if i mẹ ṣóòmọ tí ń bá apá ọ láṣẹ ni kò ṣe ó ti mọ̀ torí pé inú abá padà ṣàlàyé fún wa ó ní àlá àwọn ànábì ọlọ́run wàhàyọ́n ọlọ́run ló ń pa wọ́n láṣẹ yẹn ẹ̀gbá ànábì náà lálà pé òun padà wọ Mọ́kà pẹ̀lú ìrọ̀ ṣùgbọ́n àsìkò jẹ́ òwò ọbẹ̀ ọlọ́run sọ fún ló ń fi gbéra kó ń fẹ́ lọ ṣe umura ní ọdún tí wọ́n jẹ́ ó wọlé tàǹpẹ̀ ní tí sólọ́hù Hudaybiya fi ṣẹlẹ̀ Treaty of Hudaybiya ìlú tí wọ́n dúró sí jọ náà táwọn ará nígbà táwọn ará tí wọ́n ránṣẹ́ sí mọ́kà wọ́n rán Usman bùnú àfáàn pé à ń bọ̀ mọ́kà àwa ajá wa ò bá ti jà wá o àwa fẹ́ wá sin lọ́run ni àwọn ará mọ́kà ní ẹ̀ léwọ́ bí o torí pé àwa ò gbà ó sójìṣẹ́ ọlọ́run ìròyìn wá dé pé wọ́n ti pa Usman lọ́run òun ni wọ́n fi wá ṣe béyà ìjọ náà pé àwọn ọmọ bá nàbí ìṣàdéhùn pé àwọn ò lọ gba ẹ̀san ẹ̀jẹ̀ Usman tí wọ́n pa yìí tí wọ́n ní wọ́n pa gbẹ́ wọn gbogbo àwọn ó bá kú Usman ìròyìn bá gbé wọn ò pa Usman wọ́n ló yẹ́ pé àwa náà ká ṣọ́ra tó yẹn bá ń gbọ́ ròyìn ṣùgbọ́n wọ́n ní àwọn ò lè jẹ́ owó ọmọ kàfẹ́ àmì wọ́n wá ṣe àdéhùn níbẹ̀ àdéhùn tí wọ́n ṣe yẹn là ń pè ní treaty English ẹ̀mí ibi tí wọ́n ti ṣe ní òdẹ́ ìbíyà sólẹ́hùn òdẹ́ ìbíyà àwọn ọ̀rọ̀ pọ̀ ní tí wọ́n kọ síbẹ̀ ṣáà bí mo sáfẹ́ ló ń bẹ̀ ní wípé ànábì Ibrahim alayhi salam ọmọ rẹ̀ yẹn ẹni tí mo lò ń bẹ̀ tí mo fi lọ ẹlòmínì kí ni tó máa tán pẹ̀lú tí sáàsù máa bọ̀ ẹ̀rọ tó ti yà ní tí ànábì ló lálàá pé ọlọ́run ló ó wọ Mọ́kà ṣùgbọ́n ọlọ́run ò sọ àsìkò tí ó wọ Mọ́kà yẹn ọdún tí ó jẹ òun wá wò pé ọdún yẹn ni ló fi lọ òun ló fàánú ṣúrọ́tún fatih iná fatahániláka fatiha mubina ọlọ́run padà sọ mẹ́ pé làkọ́dí sọ̀dákọ̀ lọ́hùn rọ̀súlà orú ìyàbìlẹ̀ hàkì látàdùkùlú na lè masjida lè harọ́mà inṣà allahu aminina muhaliki na ruusa nǹkan siron látàkọ̀ fún tí ọlọ́run ti mú àlá òjíṣẹ́ rẹ̀ ṣẹ wípé yóò pẹ̀lú fọ̀kànbalẹ̀ àwọn kan fa orí wọn àwọn kan sì máa gé irun orí wọn gẹ́bà sí ṣe ní hajj sí láti ò ní síbẹ̀rù sóbí ìgbàtánàbí wá padà wọ Mọ́kà tá ń pè ní fatahu Mọ́kà ìgbàtánàbí wọ́yìn pé ọlọ́run àdéhùn tọ́lọ́run ṣe yẹn ọlọ́run mú ṣe torí ọlọ́run sọ àsìkò tó lẹ́lómi ni ẹ́ ọlọ́run sì sọ táìmù fún pé ọlọ́run ti wá mú ṣẹ báyìí títí mo kàn fẹ́ lò ní pé àlá àwọn ànábì yẹn ọlọ́run pa wọ́n láṣẹ nìyẹn ó ní mo fi mọ́tà ànábì wá ló fi dìde tó fi lóun lọ mọ́kà torí pé ó lálà pé òun ọbẹ̀ àṣẹ nìyẹn tó ọmọ yẹn wá sọ pé ọmọ Ibrahim wá ní ìyá abàtì ìrẹ bàbá mi if and ṣe má túmọ̀ rúpa pa láṣẹ tọ́lọ́ ń pa ọ́ láṣẹ ni pé kò dú òun tẹ̀ kó sọ pé òun ní tóun fi ọ̀bẹ sí ọlọ́run ó ti mọ̀ pọ́ lọ́run pa láṣẹ nìyẹn sàtàjìdúni inṣà àlọ́hù nínú sọmírì ó rí nílẹ̀ tí ò ní jàǹpátá òun ò ní ṣe gíní òun ò ní ṣe wàhálà òun ó farabalẹ̀ fún ọ ni kùránì ní nígbà tí bàbá àtọmọ ti gbà tó bí wá ju àwa pé yá Ibrahim kọ́dísọ̀ dákítà róòyà ìrẹ́ Ibrahim o ti mú àlá rẹ̀ ṣẹ yẹn pé o ti mú àṣẹ tọ́lọ́run bá pa ọ́ ṣẹ iná kàdálíkà méjì sí ní mọ́ọ̀sì ní báyìí la ṣe ń san ẹ̀san fún àwọn ẹni rẹ̀ ọlọ́run ní àwa fi ẹran ní bíbìn amú ẹran míì wá dípò ọmọ yẹn kópa tẹ́ǹgbọ́rọ̀ ẹ̀kọ́ ọlọ́run ní kó du ọmọ ìgbà tó wá débẹ̀ ọlọ́run wá fún ní ẹran dípò ọmọ yẹn pé kó pa ẹran yẹn ọba àtọmọ wa lọ ilé òun làwọn yorùbá fi lọ ń kọdún yẹn ní ìkan nínú tí wọn fi ń pè lọ́dún iléyà ní ọmọ wọn ní bàbá sọ fún ọmọ wa ọmọ iléyà o ìdí kejì ni pé báwa rò pé mi rẹ̀ rò pé òun ló máa kùn ilẹ̀ wọ́lọ́ àìlà adùhà adọ́há olọ́dún yẹn ìdòlẹ̀ adọ́há adọ́ bọ́ bọ́ adọ́há dọ́ọ̀dì yẹn o là ń pè ní sọ́dí lọ́dí lọ́dí na bàbá wá ń pè àléfùbátà sájí mú àkàrí má mèrú adálísá lè rọ ráàsìnrá àléfùbátà sájí mú àkàrí má mèrú adálísá lè rá rọ ráàsìnrá títí tí wọ́n fi wá débi sọ́dí lọ́dí olójẹ́ pé ńgbà ìgbà bàbá wa bá ń ka fásíà lérí ní bangalú bí àléyìn wa lálàálìíná dọ́ọ̀bì ni wọ́n pè ní láàyè so adọ̀há alẹ́há ni wọ́n lọ sọ ní wọ̀lọ́ ààrẹ ọlọ́run bá ló nímọ̀ jùlọ nípa ìmọ̀ wò pé ọ̀nà kejì nìyẹn látara ọ̀nà máa tó pọ̀ ẹ̀bí kí nìyẹn ṣe dún ọdún o ó jọ lójú ìtàn náà ṣùgbọ́n ìdùn àdùhà ó dó híyà lẹ́ran yẹn tá ń pa hmm, Kùrá ọlọ́run sọ fún wa nínú àyà Kùrá, Súnà ló lọ ṣàlàyé. Sọ̀rọ̀ mọ̀láíkà ló máa mú wá náà, ẹ̀pẹ́ yóò lè rí ẹran tó rí òkè ju ẹran. Tí ó yé wa ibi tó ti fẹ́ kò wá dùn mọ́ ọlọ́run láà fi ẹran ní ìrọ́pò fún ọlọ́run báyìí láà ṣe ń sàn so ibi tí wọ́n fẹ́ lò ń bẹ̀ gangan ni pé ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ pé anábì Ibrahim ṣèlérí nígbà tí ò bímọ wípé tọ́lọ̀ bá fún lọ́mọ òun ò fọmọ yẹn jọ́sìn fún o òun ò pa ọmọ yẹn láti fi jọ́sìn fún wípé àlá tó láyẹn ọlọ́run ti rán létí àdéhùn tó bá òun ṣe pé kò tí ì múṣẹ àdéhùn ló lọ múṣẹ ntọ́lọ̀ ń sọ ọmọ ayà ni pé sọ̀dákùtà rúùyà o mú àlá rẹ̀ ṣẹ ọlọ́run sọ pé sọ̀dákùtà wáàdà o má déhùn rẹ̀ ṣẹ kò síbi tọ́lọ̀ ń fi fọ́nbẹ̀ pé ó ṣàdéhùn fún un pé tó ń bá fún un lọ́mọ òun ó dù náà àlá yẹn yẹn pé àṣẹ ni tọ́lọ̀ ń pa ó jẹ́ ọ̀kan nínú àwọn ìdánwò tọ́lọ̀ ń ṣe fún ànábì Ibrahim ńlọ́lọ́run fi sọ wípé àṣẹ ní aṣáájú kúdùwà hmm? fún àṣì Ibrahim ní àwòkọ́ṣe àtúnṣe ní aṣáájú ní àwọn tọmọ ẹni nínú tọmọ ẹni kúdùwà àṣẹ láṣáájú fáwọn èèyàn pé ẹni tó mú àṣẹ ọlọ́run ọba ṣe àyẹ̀wò àṣẹ yẹn le nínú àṣẹ tọ́lọ́run ọba pa èèyàn ti dàgbà ó ní kó lọ dákó ọmọ kéékèèké jẹ́ pé làwọn ń dákó fún wọn Ibrahim ti dàgbà náà náà ti máa lọ bí 70 kó tó lọ dákó àáké ló tún fi ṣe ó kàn fà á báyìí ó kàn gé ṣé kò sí tẹ́lẹ̀ kò máa dábẹ́ àgbàlagbà ara ló fi dábẹ́ fún rẹ̀ ẹwà àwọn àdánwò àdánwò wọn ni ọmọ rẹ̀ mú kú ò lọ síbi tí ò sómi tí ò sí èèyàn tí ò sẹ́nìtìn àti ìyàwó láìkó oúnjẹ dání sílẹ̀ bẹ́ẹ̀ àwọn àdánwò tọ́lọ́run fánà bí Ibrahim ní alayhi salam gbogbo ẹ̀ ló pàṣẹ ló jẹ́ pé òun ni aṣáájú gbogbo wa níbi gidi gíní níbi ìgbàgbọ́ so ní tí mo fẹ́ lò ń bẹ̀ ni ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ pé mú àdéhùn ẹ̀ṣẹ̀ rárá o ó ti ẹ̀dà mú pọ̀ lórí ẹ̀mú lọ́wọ́ albidaya wa nihaya tíra kan wá tá à ń pè ní bidaya wa nihaya Ibn Kathir ló kọ ìtàn ayé láti bẹ̀rẹ̀ títí dé ìjọ gbèǹde ó sọ̀rọ̀ ànábì Ibrahim títí tí mo wo gbogbo ẹ̀ àtàwọn tíra táríkì ní èmi òrídìí kankan tí wọ́n kọ́ sí pé ó ṣàdéhùn fọlọ́run àdéhùn ló mú ṣe o àṣẹ tọ́lọ̀ ń pa ni if al ma tó ma tọ́mọ rẹ̀ sọ ni ẹ àṣẹ ọlọ́run tó pa tó parẹ́ lọ múṣẹ ọ̀pọ̀lọpọ̀ ìtàn làwọn èèyàn la máa ń gbọ́ nínú àwọn àfáàtẹ́gbẹ̀ nira kọlẹ̀ fún bírú ọdún léyánsì wọ́n lọ́mọ ànábì kú lọ́jọ́ ọdún gangan nígbà tánàbì wá dé yídì ọkàn rẹ̀ sí níbi ìran ti ní ìbànújẹ́ yẹn tó jẹ́ aṣọ alágbà kò ní rántí kò ṣe yóò tún ṣe ló fi ṣe ju ẹyọ kan lọ ìrọ́ súnà ìrun yẹn nìyẹn àwọn kan wà tó ní rùkú méjì ẹ̀mí ìlú làwọn ṣe rùkú náà ẹ̀ẹ̀kan kan wà ó ní rùkú méjì ẹ̀bá ka fàájì àsúrà àárùkú àtúndìdì Asura fàájì àsúrà àtúnrùkú àṣẹwádìdì àṣẹlọ́kùnrin balẹ̀ ìrun yẹn là ń pè ní Irun kùsù táàmọ́ sọ pé oòrùn àtòṣùpá ń jà eclipse tí ọ̀sán fẹ́ dàbí kó dòrú yẹn ẹ̀hẹ́n náfílà ló yẹ ká lọ yàn lásìkò yẹn ká lọ nà mọ́ṣáláṣí níjàmọ́ wa láàyàn kì í padà yàn nínú ọ̀nà tí ó ń gbà kí ni pé rùkú méjì lónìí súnà ẹ̀mí nítorí náà ní ìdí kò sákọọ́lẹ̀ tó lálàáfíà taari táa lè sọ wípé ìdí tánàbì fi ṣe kábàrà ju ẹyọ kan lọ ní yídì ni pé ìbànújẹ́ ọmọ ẹ̀ rárá iná aka òwàlẹ̀ abẹta àwọn tí wọ́n ń gan yẹn ni ò ní lẹ́yìn ẹ̀hẹ́n kéjì pọ́mẹ̀ àrákọ́lẹ̀ pọ́mẹ̀ ẹkú lóòjọ́ léyà ntara kọ́lẹ̀ ni pé wọ́n ń gan wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ wípé kò lọ́mọ láyé torí pé gbogbo ọmọkùnrin kò sí kọ́ọ̀sìn ti kú ìbọ̀rọ̀ ìlú ti lọ gbogbo wa ń sìn sọ ọlọ́run ṣe àná ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni a máa sọ tó yẹ so bí anábì Ismail yẹn yí àyẹn gangan tí ẹ̀ bá lọ́nu táárì àwọn òpìtàn sọ yí àyẹn o gbọ̀ kò wá sí mi lórí lásìkò tí ìgbà tó wáyá lòun lọ kọ́ kàábà yìí wàídì yárífà ìbìrọ̀hìmù kọ̀wá ìdàmínà lìbẹ́ ìtura ismail rọ̀bánà takọ́bàlì nínà nígbàtí ibrahim àti ọmọ rẹ̀ tí wọ́n gbé ìpìlẹ̀ kàábà tí wọ́n gbé sókè tí wọ́n má nígbàtí wọ́n parí lé wọn ní olúwa wa ìmọ́kà ń tẹ̀sẹ̀ ní ìlànà olùgbọ́ ní olùmọ̀ ní wọ́n wá tún ṣàdúrà Rabbana waj'alna muslimayni laka wa min dhurriyyatina ummatan muslimatan laka wa arina manasikana wa tub alayna olúwa àwa méjèèjì ṣe wá ní olùgbà àfà olùjúwọ́ jùlọ sílẹ̀ fún ẹ àti inú àwọn àrọ́mọdọ́mọ wa ṣe wọ́n ní ìjọ tí ó gbà àfà fún rẹ̀ ọlọ́run ọba wá fi mọ̀ wá àwọn ibùdó iṣẹ́ art manasikul hajj bá a ṣe máa ṣe hajj yẹn tọ́lọ̀ ní kí Ibrahim pèpè sí yẹn fi mọ̀ wá lọ́run náà mọ̀lẹ́kà jù bí ó wá fi hàn àyè là ń pè ní Mínà ẹ̀dùn bí ẹ wà láti Mọ́kà lọ́jọ́ kẹjọ ẹ̀dùn bí bá ti di àárọ̀ ọjọ́ kẹsàn-án ẹ̀kí súgbì tóòrùn bá yọ tán ẹ máa lọ àrọ̀fá ibi ilẹ̀ sí tóòrùn bá ti wọ̀ ẹgbéra ẹ máa lọ Muzdalifa àwọn ibùdó iṣẹ́ ájì nìwọ̀n yẹn tó bá ti dijọ́ kejì ní mùsùlùmí ó ti bọ́ sọ́jọ́ kẹwàá ẹ padà síbi jẹ́ ti wá nìna ẹ lọ ju oko Jamratul Aqaba <laughs> ẹ gba ẹran <laughs> ẹ fárun yín <laughs> ẹ lọ sí Mọ́kà padà ẹ lọ ṣe kí yílé ọlọ́run kó orí ìyẹn ni wọ́n fi kúrò ní pò pé wọ́n gbé ara mi tó dídẹ bá ti gbé ara mi àwọn kankan wà tẹ́ lè ṣe ẹ lè sì gbéyàwó mo rò pé ẹ lè lọ lọ mo ń sọ tẹ́ ẹ̀ bá ti gbé ara mi níjọ́ kẹjọ tí mo ṣàlàyé láàárọ̀ nígbà tí mo fi mọ́ ní admonition yìí nígbà tí mo sọ̀rọ̀ àwọn bíbí àwọn tẹ́ bá ti gbé ara mi yẹn labbaik Allahumma hajjan ẹ̀ lè fi máréjì conduct eh, eh, ẹ̀ lè conduct ẹ̀ káàtẹ̀ tó wá sọ wípé ẹ̀ẹ̀dẹ̀ lè gẹ́rùn yín ẹ̀ lè gé ìkanná yín ó dìgbà tẹ́ bá ti parí iṣẹ́ ájì ẹ wà lọ fa irun ẹni ò bá fẹ́ fa yóò gé àwọn obìnrin ò ní fárun o wọn ò ní gé irun o wọ́n ọ̀rọ̀ ra kékeré bí amílà bí orí tip of the finger wọ́n eh? kọ́ ti ẹ̀mì tí wọ́n títí wọ́n ní mọ́tọkùnrin ká fárùn yẹn ló lọ́lá jù ká gé o ìdáná bí ní yarhamullahu al-muhalliqin àwọn yẹn ní awal ah, muqassirin ànábì ní ọlọ́mbà mi kẹ́ àwọn tó ń fárùn àwọn ànábì èsì bánàbí fọ́dí kí ọlọ́run bá mi kí àwọn tó ń farun àwọn àtàwọn tó ń gé ànábì rán ọlọ́run bá mi kí àwọn tó ń farun àtàwọn tó ń gé ànábì ní òkè wà lè mú kọ sórí àtàwọn tó ń gé ó rẹ̀ mẹ́ta fáwọn tó ń farun fi hàn pé ká farun yẹn lọ́lá ju kàgé ìbọn méjèèjì ló wọlé a lè rò wípé kí wá ní ìdíwọ́n bí ká gbèrú àlejò tí wọ́n fi yọ̀dá á tẹ́lómì máa bẹ tó wà allergic tó shaving ẹlòmíì bẹ́ẹ̀ tí wọ́n bá fa irun orí ẹ̀ kòkòrò ó gbà gbogbo ẹ̀ sì ti ń pè gbédégbédé lẹ́rìkẹ́sì wà yí pé ó ti fà ìyẹn lẹ̀ ẹlòmíì tí wọ́n fárun àlèsọ orílẹ̀ máa fọ́ yóò kàn kí mọ́lẹ̀ nípa ọlọ́run so ìbéèrè yìí nípa ọ̀rọ̀ ànábì Ibrahim yẹn so Ibrahim wá padà kú gbólókú sí Palestine Ismail ń gbé Mọ́kà kú lọ Palestine ibẹ̀ lòun náà kú sí ibẹ̀ ló wọ́n kú sí ìfẹ́ àkàtí Ismail yẹn méjì yẹn nìkan ní irọ́ Ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn méjì yẹn kò túmọ̀ sí pé méjì yẹn nìkan ló bí for example inú Bible nìsín ẹgbẹ́ Quran ní kèéde wé tàn pàṣẹ ẹ mọ̀ tó máa pàṣẹ kìí ṣe pé ìwé yẹn àdá fúnfún ìwé tó ń ṣàlàyé láríkàlì kìtàb láàrọ̀ ìgbà fi hù dáán nílìmọ̀tà it's a book of guidance ìwé ìtọ́sọ́nà ni pé bóò ló ṣe lo ìgbésí ayé tó fi lójú rí ọlọ́run kìí ṣe kó ń sọ̀tàn ìyẹn lẹ́gbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ní rínú kan kìíní kan bí kìíní kan ẹnu aábù bí aróńgì tó gbé bí kí la fẹ́ lo aábù bí rógódì yẹn fún

Ismail láàyàn àti bàbá ẹ̀ láti kọ́ Kàábà láti lè ṣe ájì báyìí ni wọ́n ṣe ṣe ẹ̀kọ́ ṣe wọn ní ìtàhà ìsáàkì ọlọ́run sọ fún wa pé ọmọ rẹ̀ lòun náà náà ń òun náà ń ṣe ẹ̀sìn bàbá ẹ̀ ìmọ̀ ọlọ́run lọ́kan ẹ̀kọ́ ṣe ẹ̀ kéèké kí ìbéèrè pé kí ló ṣẹlẹ̀ sí àkíńbí tó wà kí ló ń sin lọ́run ṣùgbọ́n ìsinlọ́n ti ẹ̀yẹn general specific tí ẹ̀yẹn jẹ́ ti gbogbogbò tí àdáyẹn rí tọ́lọ̀n fẹ́ ká ṣe kún ìrun tàǹtì ní hajj tó jókòó karùn-ún àwọn wo ló ṣe Ibrahim Ismail báwo wọ́n ṣe ṣe sókè wa ìyẹn nìkan ẹ fi jáde níbẹ̀ yẹn ẹ̀rí pé lẹ́yìn ẹ̀wọ̀n ò sọ fún wa bí Ibrahim ṣe ń Ismail ṣe ń lò bí sí ayé pé yóò pẹran kiri ni o sọ́fà ló fi ń pa ni ṣé ìdàdúndò ni wọn ò sí ọ̀kan wá pé tó kàn wá ní ìjọsìn ìjọsìn ṣùgbọ́n tẹ́ bá lọ́nu báìbù ẹ rí pé ìyàwó tánà bí Ismail Ibrahim fẹ́ kéré pọ́lọ̀ fẹ́ ká mọ iye ìyàwó yẹn irú èdè mo sọ nípa Egypt yẹn gan ẹ̀ lérí inú Quran ibi tọ́nà kan lò fún wa ni pé ìyàwó àtọmọ fún wọn lọ sí Kaaba àtàdúrà tánà bí Ibrahim ṣe ń bẹ̀ yìí tó yé wa ní ìsìn nínú súnà láti lọ mú ìtàn so now bíbélì sọ wípé abrahamu tó fẹ́ yàwó kẹta wọ́n ń ní ketura third wife ọlọ́run sọ wa Quran ìtumọ̀ rẹ̀ kọ́ ni pé ìtumọ̀ bíbélì kìí ṣe pé ìtumọ̀ rẹ̀ kọ́ ni pé ni bíbélì pa ṣùgbọ́n ọlọ́run sọ wa pé ní torí pé kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ ìgbésí ayé kéjúrà yẹn tọ́nà fẹ́ ká kọ́ ṣe tó jẹ́ nǹkan pàtàkì kan tó fẹ́ ká tún jọ máa ṣe ẹ̀ gbádùn ní ẹ̀hẹ́n tó gbé nìlọ tó tún fẹ́ yàwó kẹta náà kẹtúra tẹ́lámù ká bíbélì wọ́n máa níyàwó ju ẹyọ kan lọ́nà àwọn ọmọ mi ṣé hájàrù tún bí àwọn ọmọ mi Quran didn't mention that èyí tó fẹ́ ká lò ní Ismail Ishaq ìyàwó àkọ́kọ́ ló bí fọ́ tí ọba ọba ẹ̀ẹ́ tó fẹ́ gbẹ́sẹ̀ lé lọ́yìn ẹ̀yìn òun ló bí Ishaq òun náà dẹ̀ jẹ́ ànàbí ọlọ́run áyà ìwà ànú Kùránì ọlọ́run ni amkuntum ṣùádá wà níbi ìdíhádọ́rọ̀ Yakub alimout ní ṣẹ́ ǹbẹ̀ǹbẹ̀ nígbàtí ikú dé tó fẹ́ pa náà bí Yakub tó wá ń bèèrè láwọn ìpé mọ́dá ta àbùdù ní tàlẹ́mọ̀ọ́sìn lẹ́yìn ní ti bá kú wọ́n ni ná àbùdù ìlà àkàwà ìlà àbá Ismail wa Ishaq a máa sin olúwa rẹ̀ àti olúwa àwọn bàbá rẹ̀ Ismail àti Ishaq ìlà àwà ọlọ́run ọba ẹyọ kan ṣoṣo ṣẹ́rí Yakub Yakub yẹn Ishaq ló bí ó wá ń béèrè láwọn ọmọ rẹ̀ kọkàn ìbàtẹ ewu ẹ̀sìn wo lẹ́mọ̀ ṣe tó ń bá lọ sí ẹ̀tún ṣe bọ̀ rárá o ọlọ́run ti ẹ àtọlọ́run bàbá ńlá rẹ̀ àwọn bá tó bí ọ Ismail sáà ṣe di é so láti ṣó pé ìsáàtì yẹn ẹ̀sìn kan ṣe ṣe ẹ̀sìn tó ń ṣe ní ẹ̀sìn ìmọ̀ ọlọ́run lọ́kàn. Táàdọ̀ ọlọ́ọ̀tọ̀ aláàgbẹ̀. So àwọn àfáà sí ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ àfáà ṣe ó túbà kí tí wúyá ìmọ̀ yẹn gan wà pàṣẹ ìmọ̀ táwọn náà máa gbọ́ngbà tí ń lọ tàùsílì lẹ́nu àwọn àfáà òun gan fún rẹ̀ tí ràwó ló ní tó ti fẹ́ kà á mo ẹwà ń bí lánàá nígbà tí albidaya wa ní àáyà yẹn sì fọ́lùmẹ̀ pọ̀ díẹ̀ ní ìmọ̀ iye tí wọ́n albidaya wà ní àáyà ò lé less than fifty thousand naira báyìí mo sọ bẹ́ẹ̀ torí mi mọ iye ẹ̀pà sí mo ní tíra kan ní wọ́n pè ní fatihul bari sherry sọ ìbùkọ́rí níjẹ́ òní tí mò ń wò tí wọ́n polówó ẹ̀ five hundred thousand naira now wọ́n polówó ẹ̀ ẹ̀ tó ń tà bẹ́ẹ̀ ni náírà I have it at two ṣe kọ́mẹ̀ntì kí wá ṣe yọkan yẹn ló wà lórí sọ ìbùkọ́rí ní àbá yẹn tẹ́ ẹ má bílẹ̀ mu ẹ̀ ṣó lè ṣó lè rà á. ìyẹn ò lè dáná díẹ̀ àwọn tíra mi wà tẹ́ lè rí download tẹ́ntẹ́ ló fẹ́ download yẹn tí ó lè kà gan tó bá download rẹ̀ tíra kan wà mú download rẹ̀ ṣẹ́ríò muslim Sheikh Adam àti tí ó bí ló kọ́ I sure that tira is not less than one million naira now. Hmm? Bẹ́ẹ̀. 2015 tí mo lọ hajj ọ̀rẹ́ wa kan ló rà 1000 dollars ló mú lọ sí bookshop ní Medina kejì adamu mo ní àlè Ethiopia ọmọ ọmọ Ethiopia ṣé kadamu ò lè kọrú tí a yàn kìí ṣe pé a fi yẹ̀yẹ́ wọn tàbá fi kéré wọn lẹ́gbù ẹ̀ẹ̀ẹ̀ pé lèyàn bá ṣe gbogbo àwọn ọmọ táà ń fẹ́ ò sí tẹ́lẹ̀ gan West Africa náà béèyàn bá ṣe làjú sí béèyàn bá ṣe kìí ṣe pé làjú bọ́lọ̀ bá ṣe kádàrá kéèyàn bá àwọn olùmọ̀pàdé sí nímọ̀ èèyàn ó ṣe bí ẹ̀ náà ní ó ṣe rí ọmọ mi wà lóko náà is a genius village kò lọ school but is a genius mistake láwọn èèyàn máa ń ṣe ni àwọn èèyàn máa rò fáwọn fẹ́ lọ school genius náà ọmọ mi ò lọ school but genius ni ẹni tó lọ sùn yẹn kàn ní ip ẹ kàn ip ẹ ó dẹ̀ di professor rìtáyà ọmọ tó lọ oko yẹn àwọn èèyàn wá nímọ̀ pé ọpọlọ ẹ pé ju ti professor yẹn lọ torí pé òun láǹfààní láti lọ léèwé ká ló láǹfààní àti lọ léèwé yóò ṣe àṣeyọrí ju prof yẹn lọ ẹ̀rí ṣùgbọ́n ẹ̀rí pé níbi tó wà lóko yẹn àwọn èèyàn ò rí pé ìṣọwọ́ ṣiṣẹ́ oko tiẹ̀ yàtọ̀ sí tàwọn ìyókù a máa kó àwọn system àwọn ọgbọ́n kan wá tó yẹ pé yóò yàtọ̀ síta àwọn tí tí ẹ ó fi máa dáa do you understand ìmọ̀wéyà tí mò ń sọ yé díẹ̀ so ló ń gbà míì àfà míì ọlọ́run fún ní ọpọlọ lọ́rọ̀ àwọn ṣekádà rẹ̀ wọ́n ní ọpọlọ ìlú àfà míì náà ládùúgbò wà yẹn ní ọpọlọ gan ṣùgbọ́n kò ní àǹfààní tẹ́lòmíì tí ò ní ọpọlọ tó ní so ẹnìyẹn nímọ̀ jù lọ nítorí pé fún àpẹẹrẹ ẹni tó lọ jámẹ́ ìsìlámíyà mẹ́dínà tó jáde ẹ̀sì jọ wà ń lè kí ó nígbà tó ń jọ wà ń lè kí ó ẹmọ tó jù lọ ẹmọ ìdè lárúbá jù lọ ṣùgbọ́n òun wá lọ sí islamic university mẹ́dínà tó jáde ẹ̀yìn òkà jù yẹn lọ ẹ̀ẹ̀dẹ̀ ráwọn àfáà tó nímọ̀ ṣẹ̀rí akẹ́kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ni ẹ̀yìn wà mọ́ la gírígà nígbà táwọn alẹ́ kí ó mo mọ̀ jù lọ ó mọ́ tó mọ́

tó bá ní kéèsì gan ní ògbẹ́jọ́ ẹ̀rọ tó ti wà ní ìsìn tó àwọn àfáǹgbà míì náà èèyàn máa ń bí tì pé ọlọ́run bẹ̀rùn pé ọlọ́run ní ọlọ́run ló máa ń fún wa lájù lọ jura wa lọ so àǹfààní irú àtìrà tí mo ń sọ ní ìjọ wo ló fẹ́ tún 500,000 jọ tí ó fi ra fájìlì bá rí pín padà síbi tí mo ti yà lọ tírà tí mo sọ yẹn kọ́mẹ́ntì ni àlàyé sọ ìbùkọ́rí mo ní kan náà lórí ẹ̀ tí wọ́n ń pè ní etí ìmáàmù ànáwáwí kọ ìyáàdù tí wọ́n ní ìtànká mọ́ọ̀sì ó kọ kọ́mẹ́ntì sẹ́rí ó ṣàlàyé àwọn àdìs tó wà ní sọ́yìn muslim tí adámi tó bí yẹn ti di forty ṣé forty five volumes kọ́ so one thousand dollar ló mú lọ two thousand and sixteen èló ni one thousand dollar two thousand and sixteen èló ni one dollar ń sìn ẹ jẹ́ ká ṣí rẹ̀ ṣójú one thousand naira lọ tó bá kó ká sọ pé one thousand naira is one dollar one thousand times one thousand is one million àfáà àgbà two thousand and sixteen ríyá ni wọ́n ti fún change ní one thousand yẹn dọ́là tó mú lọ mo rí tíra yẹn mọ̀ sí nígbà tó rà ní tó kún ní tí wọ́n sọ mo wá rí online mo download ẹ̀ kò dàbí kéèyàn ní tíra yẹn àfà tí bá fẹ́ wà díṣe wàhálà tí ń ṣe máa sáàjì ṣe kí ní kakó tó rí bọ̀ tí bá yẹn yóò kàn mú bí tó wà dàrẹ́tẹ̀ yóò ká electronics kò dàbí ẹlòmíì tó ní fóònù tó ti lè download lẹ́ẹ̀kẹ́ yóò gba àwọn tíra yẹn ló wà àfẹ́lébù fún download ẹni wà àfẹ́lébù náà sáìn kò dàbí kéèyàn ní tíra yẹn gangan so that book so out of irú àfáà yẹn báwo ló ti fẹ́ ṣàlàyé lórí tó kànú kùránì nígbàtẹ́ pé nǹkan ẹyọ̀kan tó kànú kùránì wọ́n fi bí 25 pages ojú ewé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ní wọ́n fi ṣàlàyé nǹkan ẹyọ̀kan yẹn tó lè nímọ̀ nípa nǹkan ẹyọ̀kan yẹn tó ẹni tó lọ ka àwọn àlàyé tí àwọn olùmọ̀ nípa nǹkan yẹn ṣe tó lè nímọ̀ nípa ẹ̀jẹ̀ tí wọ́n ti wò lórí sísọ èyí tó ń sọ yẹn wọ́n ti sọ bẹ̀ pé ìtàn yìí ìtàn rọ́ ni o wọ́n lè dákẹ́ tó kọ́ parọ́ yìn àtòrí ìbíṣìí òun ò ní mọ̀nà tó ló yẹ́ pé tẹ́yìn bá tọ́lọ̀ bá fún èèyàn láǹfààní láti nímọ̀ náà èèyàn tó wọ̀rọ̀ máa ń ṣe sùúrù kó tó máa ń ṣàánú àwọn tí ò ní yẹ pé kì í ṣe páwọn náà mọ̀ mọ̀ ń gbà mí àwọn kan wà tí wọ́n mọ̀ mọ̀ o bẹ́ẹ̀ sọ òdodo fún wọn gan wọn ò pé ilé tẹ́lẹ̀ ń sọ kò fẹ́ á jẹun mọ́ ebi ó pa àwọn kú ni ìtẹ́lẹ̀ àwọn tó sọ pé bẹ́ẹ̀ sọ yẹn sáà àwọn mọ̀ kókó ṣe rí yàn àmọ́ ebi alánàlẹ́yìn alánàlẹ́yìn ta kí jímọ̀ lójú jímọ̀ sí tàbí kí á sì mú bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ tẹ́lẹ̀ wọn gbọ́rọ̀ mi dúró ẹ̀ lè mọ̀ I was talking to one person tí n bá ní owó báyìí mú ní àjọmọ̀ ti súnmọ́ ó àgírí pẹ̀lú mi ṣá lọ́rọ̀ kan bàjáàjì tó ń gùn tó ti gbé máa lọ tà kówó ẹ̀sà kò máa ra fún un mọ́sáàsà múrípò ọmọ náà sọ fún wa máa kọ́ àmọ́ fún hundred thousand naira per month tẹ́ fún nílé tí wọ́n kò yára sọmọ bí olóhùn ó ṣe débi pé so problem ẹ̀ ní jíjẹ mímu ló jẹ́ ló sùn lọ bí bíbí àyàn ló fi ń ṣe jálà bí mi ṣerú òun wọ́n sọ pé yẹn gan lọ́nà ẹbá rí bó tí ń sàlàyé ọ̀rọ̀ àjẹ̀nú ọ̀rọ̀ àwọn nẹ́kà bí ìgbẹ̀gbẹ̀ ní àti ọjọ́ kù ṣùgbínú bí lára ń sọ kò sí jà ṣùgbọ́n kí ní ẹ̀ túnà yóò wà mọ́ iye bí mo ṣe ń sàlàyé yẹn ló ń gbà mí náà ẹlòmí náà tí ó jẹ àti exposure àwọn mí dẹ́wà expose wọ́n mọ kí ní ẹ̀bọ̀ wọ́n ní àwọn ó ní ń táwọn àgbàlagbà sọ làwọn fẹ́ mọ tẹ̀lé tàwọn àwọn àgbàlagbà ní ànábì ìsìn wọn àwọn kò sọ ike tí wọ́n ní áà ah, tó bá dijọ́ gbèǹde nígbà tí wọ́n bá rí ìyà àtọ́nà lọ àwọn àtọ́nà rọ̀ṣù àwọn ò bá ti tẹ̀ lọ́nà àbá ti tẹ̀ lánàá bí wọ́n á ní olúwa wa nínú àtọ́nà fàádà tàbí fàádà àwọn aṣáájú àwọn làwọn tẹ̀lé wàkùbàrọ̀ àná àwọn àgbààgbà làwọn tẹ̀lé fàádọ̀ lónà sẹ̀bí làwọn ló ṣì àwọn lọ́nà Allahumma olúwa o. áti ìmdì ìfẹ́yìnì mínàlá àdá bá ní ṣe ya wọn láti pèlé àwọn olójá àwọn wọná mọ́jẹ̀ ọjẹ́rú yàtọ̀ àwọn jẹ ẹni káwọn jẹ jẹ́ kí tí wọ́n tún léṣe láti pèlé fún wọn so àwọn kan wà láyé náà àfáà náà fi ẹgbẹ́ àwọn bàbá ṣe ara ní ẹnu àwọn àgbàlagbà àwọn ni àfáà àgbàlagbà àwọn àfáà àgbàlagbà lànábì ti wọn ẹni ànábì ti wọn oníṣúná wọn so àwọn èèyàn ò ní gbọ́ ẹ̀ bá àfihàn wọn báyìí fún láwọn ti rí ṣùgbọ́n bàbá yẹn àwọn sáàmà tó rí sópò nú ọ̀pọ̀lọpọ̀ wọn náà torí bí wọ́n jẹ ní o so àwọn ìyẹn tó bá dijọ́ gbé ìdí wọn mọ̀ sọ àwọn míì ní ọ̀rọ̀ ìlú ní o ọba ti sọ báyìí ẹ̀ẹ́ àwọn aṣáájú ó lọ wọná pẹ̀lú ẹ̀ àwọn ìjòyè sọ báyìí ó lọ wọná pẹ̀lú wọn wọ́n jẹ́ pé ànà ni wọ́n pè yìí sí ọlọ́run tó àná wọn ọlọ́ọ̀tà àná ẹ̀ṣẹ̀ tó bó ṣe rí nìyẹn o

ẹ̀yìn ní fọ́lọ̀ ọpẹ́ ní fún alẹ́dì ẹni tó ṣe pé ha tó fẹ́lẹ̀ ìmọ̀ wá wọ́n mọ̀ kúrùnà lè na àtàdìyà fúnra wa lè dọ́nà mà láwọ́lá àdáànà lè ti fọ́lọ̀ fún ẹ̀ tó fọ́nà mọ̀ wá iná làwọn náà bá wọ̀ ọlọ́run ló fi mọ̀ wá ọlọ́run kùránì kàdáríkà kúntùmí kọ́bìn fàmọ́nà

bó ṣe yé ìyẹn o àmọ́ bá bẹ̀ lọ́n fún dáyà ní gọ́nà bá ní tọ́ sọ́nà a sì máa ṣàlàyé fún tó bá ti kọ ẹ bá wà náà máa lùjọ́ náà yóò padà gbọ́ Ànábì fi kọ́ wa Allahumma ahsin aqibatana fil umuri kulliha wa ajirina pa wà lójú ọ̀nà tàwídìí ò túmọ̀ sí pààlè padà dẹ́lẹ́ bọ abẹ́ẹ̀rí muslim tó di christian ẹ̀rí àfà tó di babaláwo padà rí olóńgbọ́n ti ṣàfà jù yí lọ òun padà wá rí páyé ń bẹ àsáyé pé méjì ọ̀kan lẹwà tẹ́ ń rí ẹ̀rí kejì ojújojú lọ Mọ̀mọ́lẹ́, Ansin Akibata náà sílùú ìgbẹ̀yìn ọ̀rọ̀ wa gbogbo ní gbogbo àlámọ̀rí bá wa jẹ́ ó jẹ́ tó dáa mọ́jà parí ẹ̀ síbi àánú àjírínà mínísì sí ìdúníyà làwa ń bi ìdójútì ayé wàmínà àdábìlẹ̀ áfírò àti ìyà ọjọ́ kan sóyẹ اللهم أحسن عاقبتنا في الأمور كلها واعتك ما لنا وارفع درجاتنا وثبتنا وأجلنا من خزي الدنيا من عذاب الآخرة برحمتك يا ارحم الراحمين ويا كرم المكرمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وسلم تسليما كثيرا كثيرا السلام عليكم ورحمه الله وبركاته